freedom festival two thousand and twenty ọlọ́run nìkan ni ọlọ́run nìkan ni ta ló lágbára lọ́run àti láyé ọlọ́run nìkan ni ẹni tó jókòó ní ọ̀run tó fayé iṣẹ́ àpótí ìtìsẹ̀ ọlọ́run nìkan ni freedom festival two thousand and twenty èkó àtàgbègbè ẹ̀ ètí yín mélòó ìpàdé àdúrà alágbàyọrí ẹlẹ́ẹ̀kan lọ́dún tolúwa ti máa ń fi agbára rẹ̀ hàn lórí gbogbo ogun ayé wa àjọ̀dún òmìnira freedom festival àkọlé ìtọ́dún yìí ni ọlọ́run nìkan ni sixth of december títí di thirteenth of december two thousand thousand and twenty laago márùn-ún àbọ̀ rọ̀lẹ́ sáago mẹ́jọ alẹ́ lójoojúmọ́ ní csc e agbára ọlọ́run ní gbani peace zonal headquarters thirty five to thirty seven ẹgbẹ́dà akúnwọ́jọ road bakery bus stop ẹgbẹ́dà nílùú èkó pastor evangelist eo ọ̀dẹ́jọ́bí prophet eo fagbemi pastor k adesina pastor ademola okeya pẹ̀lú bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ tolúwa ń lò jákèjádò nílẹ̀ ìdókè òkun pastor prophet moses ayọ̀lágúnjú zonal superintendent peace zone ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí màmá bàbá arákùnrin àti arábìnrin kílẹ̀ ń dúró wò àjọ àjọ̀dún òmìnira pastor. olújọba làmúgbálẹ́gbẹ̀ẹ́ àlùfáà ìjọ curate pastor kí lóògùn tó ń jà ọ́ àìrọ́bọbí àìlákòjọ lẹ́nu iṣẹ́ lòkàn tóun tó rí mi ègún òdìlé ègún ran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ni ó dàfẹ́ ìtẹ́gùn fiṣọ́ má dẹ́jà o wòlíì mọ́sẹ̀ ọ̀làgúnjú ni kí n sọ fún ọ pé kó o darapọ̀ máwùn lóríire wá gbàdúrà yìí káyé rẹ̀ ó nítumọ̀ torí pé ìwọ gangan lòmìnira kàn lọ́dún yìí. akínyìn kalẹ́ ní gbogbo tí ẹ ti ń wò wá bólúwa ṣe ń bẹ tẹ́mi ẹ̀ ṣe ń bẹ ojú òní ti wà á àwa tá a bẹ̀rẹ̀ ọdún yìí la máa rí òpin rẹ̀ lórúkọ Jésù ó ní ó ràn ọ̀rọ̀ rẹ̀ ó mú wọn lára dá ó gbà wọn nínú ìparun wọn ohun rẹ̀ kí ọkọ́ ohun rẹ̀ ń fi agi kẹ́dẹ́rẹ́ àti igi lẹ́bá lónìyà sẹ́ni tó mú agbo àgbò ebi wẹ́rẹ́ a káàbọ̀ sórí ètò wa ètò yín ọ̀nà àbáyọ ibi tí Ọlọ́run ti ń la àbáyọ sí gbogbo tó ń kojú ẹ̀dá ní ayé orúkọ mi ni Henry Adenuga pẹ̀lú mi lórí ètò olùka bíbélì bàbá ń bẹ níkàlẹ̀ lédi evangelist sí àdúrà ẹ bá kí àwọn ará ilé mọ̀. ẹ̀ka alẹ́ gbogbo lé àkú dédé àsìkò yìí àdúrà wa gbà lórúkọ Jésù. Hmm. ẹ lọ́sẹ̀ tó kọjá lórí ọ̀fẹ́ láti rí bàbá ṣùgbọ́n bólúwa ṣe ń bẹ tẹ̀mí ẹ̀ ṣe ń bẹ bàbá ọ̀nà àbáyọ fúnra wọn ń bẹ níkàlẹ̀ láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ bàbá mi níbi gbogbo tí n bá ti lórí ọ̀fẹ́ ni bá tún pọ̀ ní abiyamọ tó mọyì ọmọ prophet evangelist emir pastor bàbá ọ̀nà àbáyọ ẹ bá kí àwọn ará lẹ́sà. ẹ kú lé o lọkùnrin àti lóbìnrin lọmọdé àti lágbà níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí lágbàáyé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo ẹ̀yin nàìjíríà ẹ káalẹ́ gbogbo ẹ̀yin ará london ẹ káalẹ́ gbogbo ẹ̀yin ará south africa ẹ káàsán gbogbo ẹ̀yin tí ẹ ń bẹ ní australia ẹ káàárọ̀ ẹ̀yin tẹ́ ń bẹ ní eh, òkè gbogbo yẹn lákòókò tẹ́ rí kẹ́ wà o tẹ́ ẹ̀ bá rí mi kì í ṣe tàárẹ̀ kì í ṣe ti wàhálà iṣẹ́ ni o iṣẹ́ ìránṣẹ́ kì í ṣọjọ́ kì í ṣojú kan lọ́wọ́ wa káàkiri káàkiri gbogbo state pátá la fẹ́ dé la fẹ́ tọlẹ̀ sí la fẹ́ ti ní káàmpù ńláńlá kódà tó bá ṣeé ṣe gan a fẹ́ wà lórí tẹlifíṣàn káàkiri àgbáyé débikíbi tí ìjọ wa bá wà kọ jésù ó máa dára fún ẹ̀yin èèyàn àjọjọ tẹ́ ẹ̀ rí mi mo wà nílùú ìbàdàn pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ní kámpu ní ọ̀ṣun state sorry ní ọ̀ṣun state ní orí òkè wa àánú sì kù yẹn ni ò jẹ́ rí mi o ní agbára ọlọ́run wọn náà fọ̀n káyé o ayé rẹ ò ní dúró lójú kan ẹ ṣe púpọ̀ god bless you. amen ẹ ẹ má gbàgbé ẹ dẹ̀ kú ìgbáradì freedom festival twenty twenty tó ń bọ̀ lọ́nà ẹ gbogbo ohun tẹ́ nílò láti mọ̀ nípa freedom festival lè máa gbọ́ lórí ètò yìí ní àṣálẹ̀ à ń lọ ànípẹ́dé ẹ à ń lọ sí yàrá ìpolówó ọjà à ń bọ̀ sọ́kọ́. freedom festival two thousand and twenty ọlọ́run nìkan ni ọlọ́run nìkan ni ta ló lágbára lọ́run àti láyé ọlọ́run nìkan ni ẹni tó jókòó ní ọ̀run tó fàyè iṣẹ́ àpótí ìtìsẹ̀ ọlọ́run nìkan ni freedom festival two thousand and twenty èkó àtàgbègbè ẹ̀ ètí yín mélòó ìpàdé àdúrà alágbàyọrí ẹlẹ́ẹ̀kan lọ́dún tolúwa ti máa ń fi agbára rẹ̀ hàn lórí gbogbo ogun ayé wa àjọ̀dún òmìnira freedom festival àkọlé tọdún yìí ni ọ̀dọ́run nìkan ni sixth of december títí di thirteenth of december two thousand and twenty laago márùn-ún saago mẹ́jọ alẹ́ lójoojúmọ́ ní csc agbára ọlọ́run nígbà peace zona headquarters thirty five to thirty seven ẹgbẹ́dá akúnwọ́jọ road bakery bus stop ẹgbẹ́dá nílùú èkó pastor evangelist eo ọ̀dẹ́jọ́bí prophet eo fagbemi pastor pastor k adesina pastor ademola okeya pẹ̀lú bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ tolúwa ń lò jákèjádò nílẹ̀ ìdókè òkun pastor prophet moses Ayolagunju. zona superintendent p-zone ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí màmá bàbá arákùnrin àti arábìnrin kílẹ̀ ń dúró wò àjọ̀dún òmìnira pastor olújọba làmúgbálẹ́gbẹ̀ẹ́ àlùfáà ìjọ curate pastor kílógun tó ń jà ọ́ àìrọ́bọbí àìlákòjọ lẹ́nu iṣẹ́ lòkàn tóun tó rí míì ègún òdílé ègún ìran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ni ó dàfẹ́ ìtẹ́gùn fiṣọ́ má dẹ́jà o wòlíì mọ́sẹ̀ ọ̀làgúnjú ní kí n sọ fún ọ pé kó o darapọ̀ máwùn lóríire wá gbàdúrà yìí káyé rẹ ó nítumọ̀ torí pé ìwọ gangan lòmìnira kàn lọ́dún yìí. hallelujah mo kí onílé mo kí àlejò ìwọ tó ń rí mi níbí lókè òkun níbi gbogbo lágbàáyé pé ẹ kú ìmúra ọdún tuntun ẹ sì kú ọdún ní orúkọ Jésù ó sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé èmi ọmọ yín ikọ̀ àti ìríjú olódùmarè prophet Moses Ibrahim Ọlágúnjú ní kí n fún ọdún yìí sí ọdún tuntun ìpàdé tẹ́ ẹ mọ̀mọ́ mi tá à ń pè ní freedom festival twenty twenty àánú lọmọ rí gbà àwọn kan ti kọjá lọ jẹ́ ń sọ tọrọ fún wọn àwọn kan ń bẹ lọ́sítù wọn ọ̀rọ̀ náà àbáyọ àwọn kan sì ń bẹ tí wọn ò jẹ́ èèyàn mọ́ ṣùgbọ́n ọdún ìbò ṣe le tó ọlọ́run dá ẹ sí ọwá gbọ́dọ̀ pọn mi dòǹgbẹ́ o torí ọdún tí ń bọ̀ ògùn kan gbọ́dọ̀ borí ẹ torí pé àánú sì kù ọwọ́ ńlá ti ń gbani nígbani ó sì ń gbani títí di àkókò yìí kí mo gbé ọ sí òun náà freedom festival year twenty twenty tí yóò bẹ̀rẹ̀ lọ́n di six december tí yóò sì parí lọ́n di thirteen tí wọn náà mọ̀ pé ọgọ́rùn èèyàn àtọ̀sán àtòru gbogbo àwọn ya máa ń kó bá gàmbá dèjì wọn wá torí àjọ̀dún ńlá ni so ji ọdún tí yóò mi ayé tí ó jẹ pé ọlọrun yóò so tuntun nínú ayé rẹ. ọlọrun yóò gbé ọga. ọlọrun yóò ràn ọ lọwọ. yóò mú àìbímọ kúrò yóò mú wàhálà kúrò yóò mú ìdààmú kúrò yóò mú orí burúkú kúrò yóò gbé ọjà tó ń kí ni ni only God kò sí ọ̀nà mìíràn o ni láàárọ̀ òní lọ́sàn òní lálẹ́ má gbàgbé o only God tó o bá ibi àti mú tọ́pìkì yẹn di taró lónìí orí kẹfà ẹsẹ̀ kẹrin ẹjẹ́ àgbọn tí wọ́n wí. gbọ́ Ísírẹ́lì gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run wa ó kan ní ó ń ṣiṣẹ́ lánàá ó ló fa gbòǹgbò ìkorò nínú Genesis tó tún ayé tó wà nù rẹ̀ ṣe ó sì lè tún ayé rẹ ṣe ó sì lè ràn ọ́ lọ́wọ́ ó sì lè gbé ọ̀gá ó lè ṣàánú fún ọ james tó tọrọ fún ọ pọ́nmídóńgbẹ́ wàá gbàgbára ọlọ́run tí mú kéèyàn rí àánú gbà wàá gba ìyanu ọlọ́run tí mú kéèyàn rìn ní twenty twenty one tí ó jẹ́ kí ògo kó bù ọ́ lọ́tún lọ́sì má gbàgbé pé ọmọ abẹ̀rẹ̀ láago márùn-ún ó sì máa ta section one ó sì máa parí ní agogo pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run agogo mẹ́sàn-án ìwọ tó bá fẹ́ wá wá padà á tún jí ọ láago mọ́kànlá títí dàgọ́ méjì láti jẹ́ kó o mọ̀ pé àjọ̀dún ni agbára ọlọ́run wà síbẹ̀ níbikíbi tó bá ti ń bọ̀ tó bá ti kalẹ̀ ní tó bá ti kalẹ̀ ní nàìjíríà tàbí òkè òkun ló ti ń bọ̀ tàbí bí òkè ọya ni tàbí gbogbo tó ti dé kó gbára bóyá bága ni bóyá Ọ̀ṣọ́dì ni bóyá abẹ́kúta lọ bá wọlé sọpọ̀ ń lọ sí ẹgbẹ́dá àkówọ́njọ béèrè ọwọ́ anybody ní èkó ẹgbẹ́dá àkówọ́njọ òun gbé mọ́tò ẹ̀ bọ̀ pọ̀ ń lọ sí Ẹgbẹ́dá Akówọ́njọ road tó bá ti débẹ̀ máa béèrè bakery bus up tó bá ti bọ́ọ̀lẹ̀ tó bá ti dé bakery bus up wá bá lákejì wá ti rí ilé epo kan tó fàìn wo ilé epo yẹn dáadáa wo sanbọọdù tó tóbi jù ó ti rí freedom festival ń bẹ níbi wá ti rí Christ Apostolic Church agbára Ọlọ́run nígbà nọ́mbà thirty five to thirty seven Ẹgbẹ́dá Akówọ́njọlá wa yóò dára fún ọ wàá láṣeyọrí òkìkí ìrìn àkàn àánú máa bù ọ ò ní sétì o ní máàmù bọ́ ọdún tuntun twenty twenty one ò ní bá wọn rí wàhálà àti ìdààmú ọwọ́ tí gbanilágbàtán yọgbọ́ yọgbọ́mẹ ẹ yọgbàrẹ yọsọsẹ rẹ di ńlá ìwọ ara rẹ o yin ọlọ́run lógo ọ̀nà rẹ máa gbàwòsàn ògo máa bù ọ́ sì rí ọlọ́run ní ojúkorojú má o on the six sunday thirteen december twenty twenty ní tí ó sì parí sí thirteen àlàáfíà fún àlàáfíà fọmọ ẹ àlàáfíà fún ilé rẹ Jésù Olúwa wa Town Festival two thousand and twenty ọlọ́run nìkan ni ọlọ́run nìkan ni ta ló lágbára lọ́run àti láyé ọlọ́run nìkan ni ẹni tó jókòó ní ọ̀run tó fàyè iṣẹ́ àpótí ìtìsẹ̀ ọlọ́run nìkan ni Freedom Festival two thousand and twenty èkó àtàgbègbè ẹ̀ ètí yín mélòó ìpàdé àdúrà alágbàyọrí ẹlẹ́ẹ̀kan lọ́dún tolúwa ti máa ń fi agbára rẹ̀ hàn lórí gbogbo ogun ayé wa àjọ̀dún òmìnira Freedom Festival àkọlé ìtọ́dún yìí ni ọlọ́run nìkan ni sixth of December títí di thirteenth of December two thousand and twenty láago márùn àbọ̀ rọ̀lẹ́ sáago mẹ́jọ alẹ́ lójoojúmọ́ ní csc e agbára ọlọ́run ní gbani peace zona headquarters thirty five to thirty seven ẹgbẹ́dá akúnwọ́jọ road bakery bus stop ẹgbẹ́dá nílùú èkó pastor evangelist eo ọ̀dẹ́jọ́bí prophet eo fagbemi pastor k adesina pastor ademola okeya pẹ̀lú bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ tolúwa ń lò jákèjádò nílẹ̀ ìdókè òkun pastor prophet moses ayọ̀lágúnjú zona superintendent peace zone ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí màmá bàbá arákùnrin àti arábìnrin kílẹ̀ ń dúró wò àjọ̀dún fún òmìnira pásítọ̀ olùjọba làmúgbálẹ́gbẹ̀ẹ́ àlùfáà ìjọ curate pastor kí tó ń jà ọ́ àìrọ́bọbí àìlákòjọ lẹ́nu iṣẹ́ lòkan tó rí mi ègún ìdílé ègún ìran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ni ó dàfẹ́ ìtẹ́gùn fiṣọ́ má dẹ́jà o wòlíì mọ́sẹ̀ ọ̀làgúnjú ni kí n sọ fún ọ pé kó o darapọ̀ máwùn lóríire wá gbàdúrà yìí káyé rẹ̀ nítumọ̀ torí pé ìwọ gangan lòmìnira kàn lọ́dún yìí. Hmm. bí àjọ̀dún tọdún yìí àjọ̀dún òmìnira ọdún yìí ṣe máa lọ ní àti ṣe rí yẹn ọpọlọ ọ̀rọ̀ a tún máa gbọ́ lẹ́nu bàbá wòlíì ní àṣálẹ̀ ẹ a fẹ́ gbọ́rọ̀ mímọ́ látòrí pẹpẹ olódùmarè ó ní ọ̀rẹ́ ni mo fi pamọ́ sí ọkàn àyà mi kémi kó má bàa ṣẹ̀ sí ọ bàbá ọ̀nà àbáyọ kí ni ẹni fún àwọn ènìyàn wa ní àṣálẹ̀ ìsà. ọlọ́run wa gbé ọ̀gá àyìn ológo torí pé òun gbọ́ àdúrà ó sì ń dá àdúrà torí títóbi ni ọ́ títóbi ni ọ́ agbára rẹ̀ sì wà síbẹ̀ gba ọpẹ́ wa gbogbo ẹ̀dá tí ń wò mí pátá ẹ láṣeyọrí Ọlọ́run tí ń bẹ tẹmẹ ń bẹ Ọlọ́run á gbé yín sókè ẹ ra àánú gbà tí èso la wa ó rí i pé wọ́n polówó iṣẹ́ ìránṣẹ́ tí ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ wàrákùnrin arábìnrin ó lé àti àlejò mo rí i pé o ti rí i ṣùgbọ́n jẹ́ ń sọ fún ọ ó jù bá ń lọ o lọ́la yìí gangan gangan gangan o ní agbára ọ̀run máa ti sọ̀kalẹ̀. So sínú ìjọ agbára ọlọ́run bá a ṣe máa ń ṣe lọ́dọọdún tọdún ìkéré o forty two days àwa wò pé àwọn èèyàn ní bàbá ohun tá a fi pamọ́ ìgan ju freedom festival lọ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé orí òkè máa ń ṣẹlẹ̀ kó tó di pé freedom festival ṣẹlẹ̀ forty two days la fi máa ń ṣe é tó di january ní ìsìn ẹlòmíà ní à bàbá ní pé ká wá january january láti january láti january ten ní ìsìn títí di 2023 twenty three ní orí òkè àánú sì kù ní Ọ̀ṣun state ṣùgbọ́n àwọn èèyàn ti ń débẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí láti òkè òkun tí iṣẹ́ sì ti ń bẹ̀rẹ̀ látòkè òkun lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ táwọn èèyàn ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ so ṣùgbọ́n ti ìlú Èkó yìí wo má dàbí Jóòbù Ọlọ́run nìkan ni ìtumọ̀ ẹ̀ ni pé látayébáyé ló ti ń torí àwọn èèyàn ṣe bọ̀ ó kúkú sọ̀kalẹ̀ sínú ayé. So, ó tún ayé yẹn ṣe ó jẹ́ kí ayé ìgbà náà nítumọ̀ ayé ayé tó rí jújú tó ṣòfò tó kùnkùn bò ó àrípọ̀ ṣàtúnṣe ẹ̀ ó sohun gbogbo ó jẹ́ níwé Genesis mo ti ń sọ̀rọ̀ fún orí kìíní láti ẹsẹ̀ ìkíní dé ìkejì ìkẹta ó ní kí ìmọ́lẹ̀ wà á rí wà gbogbo ayé rí ìmọ́lẹ̀ kò dára tó tí ìmọ́lẹ̀ bá ti mọ́ gbogbo ayé ní bá ná jáde sí i tókùnkùn bá ti kò kálukú ń lọ sùn mu ẹni tílẹ̀ bá ti mọ́ gbàrà rárá má ní kéèyàn yín ẹ̀yìn bá ń gbàdúrà gbogbo èèyàn yín náà gbàdúrà pé olúwa bí ọjọ́ bílẹ̀ bá ti mọ́ gbogbo ayé ní bọ́jọ́ nájà olúwa ọjà tí gbogbo àgbà yóò ṣe kí ni o tí ọba mi ná olúwa sí fún mi èmi ò tí ì rẹ́ nìkan kan o tó ń bókùnkùn ṣiṣẹ́ o kì í kò sẹ́ni tí bókùnkùn ṣiṣẹ́ o ṣùgbọ́n tọ́jọ́ bá ti la gbàrà ẹ̀dá alàyè tó ní nǹkan rẹ̀ ṣe láyé wọn lọ́ọ́ bá nájà nù ọjà tí gbogbo ayé ọ̀bọ̀ ná ọwọ́ ọlọ́run lọ́wọ́ o ìwọ náà mọ́ dàbí ti jóòbù mo ti ń wàásù fún ọba yẹn o mọ́ dàbí ti jóòbù ọ̀la yìí ọ̀la yìí ní ìpàdé twenty one days máa bẹ̀rẹ̀ tí ó parí sí on the thirteen tẹ ìdágbọ́ fẹ́rẹ́fẹ́rẹ́ yẹn mi ò fi omi sí ẹ̀ ó ṣeé kí n wá sọ òwúrọ̀ ra wà kí n wá sọ ọ̀rọ̀ lórí ìpàdé yẹn ìpàdé yẹn bí ó ṣe lọ rí iṣẹ́ rí àwọn èèyàn tá a rí tí wọ́n ṣe rí inú bíbélì a wò fín a rí wọn pé àwọn tó discipline ara wọn ni kì í ṣe àwọn èèyàn tí ò discipline ara wọn tó bá jẹ́ pé nínú Facebook wa òkè òkun ló ti wò everything ìwọ àtọkọ rẹ jọ jókòó ẹ arrange fún ara yín pé twenty one days yìí o bàbá Ọlágúnjú sọ wípé èmi àti òní fàyàlùyà gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó kì í ṣe pa n discipline rẹ n tí ò sí lẹ́nu àwọn ikọ̀ àtìríjú ọlọ́mọ lónìí náà nìyẹn pé wọ ọlọ́run ni máa ń dáhùn ọlọ́run ni máa ń sọm gbogbo ọlọ́run gan ò lè tẹ́lẹ̀ yìí ọlọ́run lè jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn tó dí a rí i pé ńgbà tí kéènì àti ébẹ́ẹ̀lì lọ rúbọ bíbélì wípé nínú ẹran tó dára jù nínú inú kìnìún kéènì fi rúbọ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ọlọ́run gbẹ̀bọ̀ ẹ̀ a rí i pé kéènì ń tiẹ̀ lọ mú nínú tí ò wúlò a rí i pé kò fi rúbọ ọlọ́run ọ̀tẹ́wọ́ gbà á tá a bá fẹ́ sin lọ́hùn kákú mà pa àfẹ́ sin lọ́hùn bẹ́ẹ̀ bá lórí òkè ní ìsìn ẹ̀ máa ráwọn kan tí wọ́n lọ pẹ́ lórí òkè kó tó jẹ́ wọn pẹ́ ni pé a lè pàwọ̀dà fún wọn ọ̀rọ̀ òṣèlú lẹ́sẹ̀lú wọn mú dání olóṣèlú báyìí ó da kíní kan ò ṣe bẹ́ẹ̀ bú wọn jù bẹ́ẹ̀ lọ kò pé wọ́n wá ṣe tí wọ́n ó ṣe fún ọ wọn ò létò fún ọ ọlọ́run ló létò fún gbogbo èèyàn ìwọ náà sì ti ń gbọ́ ọba tó sọ̀rọ̀ yóò tán lọ́ba máa tún gbére ẹ̀ sí pè bí jóòbù ṣe gbére ẹ̀ sí pè má gbére ẹ̀ sí pè sọ fún ìyàwó rẹ sọ fún ọkọ rẹ ẹ máa kó báàgà ń bagéjì yín bọ̀ látọ̀la chọ́ọ̀chì wá free láti dorí òkè pátápátá fódìdí twenty one days láti gbàdúrà láti so ohun gbogbo ó wẹ̀ ní o ó so ohun gbogbo ní o omi wà nù compound ohun gbogbo wà compound a sì kọ́ chọ́ọ̀chì wa débi pé atẹ́gùn lọ́tún ló ṣe kó sí ẹ̀sìn tí ẹ̀ ń pè lẹ́fọn torí pé gọ́tà abẹ̀ pátá a ṣe débi pé òlé òlé rẹ́fọn kankan tọba kan bọ̀ mú bùlànkẹ́tì ẹyọ kan dání kó owó ń tẹ́ ìbora kọ́ra mówó ráńpẹ́ tẹ́ ẹ máa jẹun sórí gbogbo twenty one days tó le jù ń bẹ̀ náà ni pé discipline ara rẹ mọ́ mì ó dá after twenty one days kémi rẹ tó fàyà jù la ẹ̀yin tẹ́ ẹ bá wò wá náà facebook tàbí twitter tàbí youtube ẹ gbìyànjú ẹ̀yin ẹ gbà àwẹ̀ yẹn láti adédé agogo dédé ago ní àárọ̀ títí da ago mẹ́ta so for twenty one days ọlọ́run tí sì ń change ayé ènìyàn nínú àhámọ́ sì wà síbẹ̀. Si ẹ wo jóòbù ìbá má tètè bọ́ lọ́wọ́ ìṣòro ó gbé ìwà mímọ́ lékè mi ò sẹ́ lọ́hùn ọlọ́run ò sẹ́ mi kí la dé tẹ́lẹ̀ dé bá mi tí mò ń sá fún ló dé bá mi nǹkan èpè ní rọ́ọ̀lù rẹ o àwọn ọ̀rẹ́ lọ́lọ́mọ tó yà kó ní ṣẹṣẹ́ àwọn ọ̀rẹ́ méjì bá jọ ìrìn wọ́n bá rojọ́ wọ́n bá tí wọ́n bá rojọ́ lọ wọ́n á tún rojọ́ bọ̀ ẹjọ́ jóòbù jẹ́ kó pẹ́ nínú ìṣòro gbọ́n tí jóòbù ṣe ìwọ náà sì ń ṣe ìwọ náà ọyàmọ jóòbù orí kẹta látẹsẹ̀ ìkíní ẹjẹ lẹ́yìn èyí ni jóòbù yẹ ẹnu. lẹ́nu lẹ́nu ni jóòbù yẹ ẹnu. ó sì fi ọjọ́ ìbí rẹ̀ rèé. ó gbàgbé ọlọ́run nìkan. jóòbù sọ. ó sọ. ó sì wí pé. ó wí pé. kí ọjọ́ tí a bí mi kí ó di ìgbàgbé. kí ọjọ́ tí a bí mi kó di ìgbàgbé. àti òru ni. àti òru ni. nínú èyí tí a wí pé. ẹ a lóyún ọmọkùnrin kan. a lóyún ọmọkùnrin kan. kí ọjọ́ náà kí ó jẹ́ sí òkùnkùn. kí ọjọ́ náà kó já sókùnkùn. kí ọlọ́run kí ó má ṣe jẹ́ kí á ká kà á sí láti ọ̀run wá. Ah, ah. bẹ́ẹ̀ ni kí ìmọ́lẹ̀ kí ó má ṣe mọ́ sí i kí òkùnkùn àti òjìji kú fi ṣe ti ara wọn. ìṣòro dé èpè ní gbé ara ẹ̀ sẹ́ni kandu kandu kandu hmm. ọ̀fọ̀jọ́ ìbí rẹ̀ rè é bí wọn náà ṣe ń ṣe nísìn ayé wo mo wá yìí irú ìlú wo ibi mo yà yìí irú orílẹ̀-èdè wo lélẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ló dáa jù ẹ má bínú o àwa ti ń lọ káàkiri o a ti ń rìnrìn àjò kò sílùú tí wọn lè dé ń gbé láyé kìí ṣe torí mo ṣàṣeyọrí nàìjíríà o mo rí i pé nàìjíríà lèèyàn nàìjíríà lèyàn ti lówó ti sọ pé ntí mo à ṣe rèé nàìjíríà lèyàn ti sọ gbogbo má bínú ohun òpópí òkun ọ̀dà o iṣẹ́ lọ́wọ́ à ń bẹ àṣekú sì ni àṣe tó bá ń gbọ́ tó bá ń gbọ́ ẹrú ẹ̀ kejì ìwọ sáà gbìyànjú kọ́ lọ ọlọ́sẹ̀ ẹrú ẹ̀ kejì ni because ọ̀ ń lọ sínú ẹ̀gàn o ò lè mọ tí wọ́n ń pè lẹ́gàn o bàbá mi aroko ni ẹ̀gàn tí wọ́n bá ní torí pé àwọn bó ti kókó igi ńlá mi tó igi ńlá mi ọdún mẹ́rin ni ó tó wéwé tán ni ó tó kú bó o sì lọ rẹ o ò lè sáré rẹ kó o sọ pé kinní kódà bí ìsìn tí ò jẹ́ kí ó gbóngbó so ẹ̀gàn lọ́lọ́ mú tọ́ ọ bá lọ òkè òkun ṣùgbọ́n tọ́ ọ bá délẹ̀ bàbá rẹ àdúrà wà mo sọ fẹ́ nìkan láyé dín kínní mo níwèé tọ́ ọ bá lọ òkè òkun o ò lè wọlé ti pásítọ̀ láì jẹ́ pé o ju wọlé owó ló jù lé o tó rí pásítọ̀ bó o sì juwé lè o lè rí wọn níbo ló ti fẹ́ rí ẹ náà wá ṣòwò ní ìlú tí wọ́n sì ti ń ṣòwò tó jáwọ́ kù lọ́rọ̀ ìjọba ìjọ́wò níjọba kan ó dé tí ó wàá gbóúnjẹ fún ọ ìjọ́wò ìjọba kan ó wàṣẹ́ fún ọ ọjẹ́ tètè ìlú yìí ni mo ti ti ti ń kọ́lé tí ò ìlú yìí ni mo ti gbọ́ pé ń dálé iṣẹ́ ilẹ̀ tó ń kálukú ṣe gbogbo tó o bá dé gbogbo rural area ó rí pé àwọn èèyàn ní investment gan orí wọn sì pé torí pé kí ni wọ́n mọ ẹni tó pè wọ́n béèyàn bá gbàdúrà wọ́n á bọ́ àwọ̀ burúkú kúrò o wọn á borí burúkú kú o tí wọn bá sì ti bọ̀ kúrò ọmọ pàdé aláàánú lọ́tún ọmọ pàdé aláàánú lọ́sì orí jóòbù ó sọ jọsọsọsọ kó tó di pé ń sin iye kó tó wá gbàdúrà lẹ́yìn àdúrà ọlọ́run dá ìkólọ ẹ̀ padà bẹ́ẹ̀ nígbà tó ọlọ́run wá lódìdí èèyàn tó so ohun gbogbo sọ ọmọ pọ̀ pàdé ẹnìkan ó jẹ́ ó di mímọ̀ fún wa pé òun la orí òun òun la la torí ṣe òun ni lánàá òun ni lónìí òun ni títí ayé ìwé kíni à ń porúkọ ẹ yẹn ó ní ọlọ́run kan lánàá ìkan lónìí ìkan títí ayé àìnípẹ̀kun mo ti lọ sínú ìwé bẹ́rù ni o thirteen eight mọ̀ká o mọ̀mọ́ mọ̀ká o nínú òwe johannu yẹn a rí pé nígbà jésù rìn kìrìndò ó bá àwọn ọmọ ẹ̀yìn léèrè oṣù gbogbo ẹja gbọ̀n tó wí nínú òwe john kí ni ìwé John wí. yóò sì ti ń kọjá lọ. ẹ eh, John nine nìyẹn o láti orí kìíní ọ̀yà mọ̀. yóò sì ti ń kọjá lọ eh, orí ọkùnrin kan tó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí léèrè wípé olùkọ́ni tani dẹ́ṣẹ̀ ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí ilé afọ́jú. kò sí ojú kankan bẹ̀ bọ́ọ̀lù ní agbélé lórí tó bá ń gbọ́ bọ́ọ̀lù kò sí tracy bọ́ọ̀lù kò sí tírẹ́sì sójú pọ́fọ́ ó ṣe kínní nǹkan abiláfọ́jú kò ní kò ní ojúràn kankan ẹ wá gbọ́n tí jésù sí. jésù dáhùn pé kì í ṣe nítorí tí ọkùnrin yìí dẹ́ṣẹ̀ o tàbí àwọn òbí rẹ̀ ṣùgbọ́n kí a lè fi ṣe ọlọ́run ọ̀dára rẹ̀. ṣùgbọ́n kí a lè fi ṣe ọlọ́run hàn ní kí a lè fi ṣe ọlọ́run ọ̀yá mọ̀ èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ tí ó mi nígbà tí ń ṣe ọ̀sán òru ń bọ̀ wá nígbà tí ẹnìkan kò lè ṣe iṣẹ́. yes Oh, yeah níwọ̀n ìgbà tí mo wà ní ayé eh, èmi ni ìmọ́lẹ̀ ayé nígbà tí ó wí bẹ́ẹ̀ tán ó tutọ́ sílẹ̀ ó sì fi ìtọ́nà onílànà òní lónìí ọfẹ torí ọmọkùnrin yẹn ṣe ọfẹ sọ pé nbí mọ dáadé yìí kí wọn lè fi ṣe Ọlọ́run hàn ní èmi ní ẹni tó lè dá ọ ni mo fi ń pè ọ sí kájókòrí bíbélì tó ń wò tá a jọ ń tu yìí tí ò fi jẹ́ ọtí tí ò fi jẹ́ ọsá òun náà nípa àwọn tó pẹ́ ń wájú Ọlọ́run àwọn lórí ṣe àwọn tí wọn discipline ara wọn àwọn ní wọn ní ṣe nǹkan ọmọ wa láti ilé máa ti bí lọ bí iṣẹ́ rẹ máa ti kí ni orúkọ ẹ àkó wọn jọ ibi ọ paaki mọ́tò ẹ sí tí òsì tí ó ṣe wà tó kó gbọ́kadà kó lọ bí iṣẹ́ rẹ kó padà dé ẹni gbogbo lọ́lọ́run lè torí ẹ̀ ṣe àìsàn tó o ti gbé kiri yẹn máa rú wàhálà tó o ti ní yẹn máa rú bọ̀ ìdààmú ayé yẹn máa rú ẹ kó n kó jẹ́ ilé tó o bá ti ọlọ́run àwọn áńgẹ́lì ó torí ẹ̀ ṣe wọ́n ó fi àdàlù ògo wọ́n á dàlù ọ́ ìwọ tó sì lè wá túta wà wọ́n ti ń kọ́ sórí kinní ń bẹ̀ túta wa Facebook wa kọ́ ń gbogbo tó nídìí ń Instagram wà ń bẹ̀ kọ́ọ̀kọ́ kó o join wa tó o bá wá join wa yẹn tọ̀sán tòru ni o tó o bá máa bẹ̀rẹ̀ lọ́la nísìn a máa ṣèṣìn látàgò mẹ́fà pẹ̀lú orí ọ̀fẹ́ àparí láago kan tó bá da aago márùn-ún ààbọ̀ á bẹ̀rẹ̀ mi á parí ẹ̀ láago mẹ́jọ pẹ̀lú orí ọ̀fẹ́ á bẹ̀rẹ̀ mi láti eleven á parí ẹ̀ two bá a ṣe ṣe tí a fi parí ọdún inú tó bá dàárọ̀ five níjọ́ monday láago mẹ́fà sí agogo méje á tún bẹ̀rẹ̀ lámẹ́ látàago mẹ́wàá títí dàago mẹ́ta bá a ṣe máa máa yí lọ for twenty one days bá a ṣe ń ṣe lọ́dọọdún nù o forty days forty two days ninety days bá a ṣe ń ṣe nìyẹn kó bá gàǹbá gèjì sọ fún ìyàwó rẹ kọ́ para ẹ̀ mọ́ kí ọkọ náà para ẹ̀ mọ́ kó o wá àìlọ́kọ àìláya kò ń ṣe nǹkan rẹ àìbímọ kìí ṣe nǹkan rẹ ọwọ́ kan ló dì mọ́ sọ fáwọn èèyàn lánàá nígbà tí mo ń ṣe prógámù fún wọn torí prógámù ti bẹ̀rẹ̀ tipẹ́ ṣùgbọ́n ilé ìmọ̀ ni kí n sá lọ sọ kí n jáwọn èèyàn mọ̀ pé iléeṣẹ́ ìránṣẹ́ ń ṣe nǹkan kan tí àwọn èèyàn fi ń dawó lù thirty years àti ń bá bọ̀ kò sì ṣe kí ni o kò kò dínkù bẹ́ẹ̀ ni kò bàjẹ́ ọlọ́run yẹn sì wà síbẹ̀ so tó o bá dé bàjẹ́ ká wá sọ fún ọ pé kó o máa bọ̀ sọ́dọ̀ ẹ̀ kó o wá wò bí o ṣe ṣe wò ó ṣàtúnṣe ayé arákùnrin yẹn nígbà ó sì tutọ́ lẹ̀ tán ó sì fi sí àmọ́ ó ní kó lọ wẹ̀ nínú adágún síláàmù ojú yẹn padà ntọ́lọ́run fẹ́ ṣe láyé ẹnu àìrọ́mọ bí ọ̀dà àìnílárí ọ̀dà àìníṣẹ́ lọ́wọ́ ọ̀dà bí ń tọ́ àìlọ́kọ ọ̀dà àìláyà ọ̀dà àìnílé ọ̀dà àìlóore ó ti gbéra ẹ sẹ́pẹ̀ ó ti ń sẹ́pẹ̀ fún rẹ ó ń ṣépè fún ìjọba bó o ṣe ń ṣépè fún ọ ní dáa fún ọ torí àwọn náà lọ ṣòwò ni wọ́n kówó dà sí se olóṣèlú ni ẹni si kówó dà sí ilé oṣooṣù ó ní ìdí kíni o ó ní ìdí kó gbowó ẹ̀ padà àánú máa bọ̀ ọ́ àṣeyọrí máa bọ̀ ọ́ ọ̀rẹ́ rìn ò ní kú láì dé ọlọ́run yóò gbé oníjà ó sì débi tó yẹ kó dé jésù olúwa. orúkọ jésù. padà ẹ̀ńlẹ́ dédé aago mẹ́fà ìdájí ọ̀la títí di aago kan ọ̀sán ní ìsìn wa ìsìn ológo which is our Sunday service ó máa bẹ̀rẹ̀ ní aago mẹ́fà àárọ̀ títí di aago mọ́kànlá ẹ má gbàgbé ọjọ́ Wednesday a ní program twenty one days tó jẹ́ wípé gbogbo wákàtí àdúrà ni gbogbo àwọn èèyàn gbọ́dọ̀ máa wà níwájú olúwa ẹ má dẹ̀ gbàgbé fún gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ alágbèéká tí à ń pè ní Instagram àti Facebook free. freedom festival two thousand and twenty ọlọ́run nìkan ni ọlọ́run nìkan ni ta ló lágbára lọ́run àti láyé ọlọ́run nìkan ni ẹni tó jókòó ní ọ̀run tó fàyè iṣẹ́ àpótí ìtìsẹ̀ ọlọ́run nìkan ni freedom festival two thousand and twenty èkó àtàgbègbè ẹ̀ etí yín mélòó ìpàdé àdúrà alágbàyọrí ẹlẹ́ẹ̀kan lọ́dún tolúwa ti máa ń fi agbára rẹ̀ hàn lórí gbogbo ogun ayé wa àjọ̀dún òmìnira freedom festival àkọlé ìtọ́dún yìí ni ọlọ́run nìkan ni sixth of december títí di thirteenth of december two thousand and twenty laago márùn-ún àbọ̀ ọ̀rọ̀ lẹ́ sáago mẹ́jọ alẹ́ lójoojúmọ́ nísinsìnyí agbára ọlọ́run ní gbani peace zone